àti méje níbi tí ọlọ́run bá kún lọ́wọ́ dé. أعوذ بالله من الشيطان الرجيم وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا قلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصه لكم وأعلم من الله ما لا تعلمون أواجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم اللهم ارزقنا تلاوة كتابك على الوجه الذي يرضيك عنا واهدنا به سبل السلام وأخرجنا به من الظلمات إلى النور واجعله حجة لنا لا علينا يا رب العالمين اللهم ارفع لنا به درجات وانقذنا به من الدركات وكفر عنا به سيئات اللهم ارزقنا إقامة لفظه ومعناه آمين وحفظ عدوده ورعاية حرمته اللهم اجعلنا من الراسخين في العلم آمين المؤمنين بمحكمه ومتشابهه تصديقا بأخباره وتنفيذا لأحكامه اللهم اغفر لنا ولوالدينا آمين ولجميع المسلمين برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلناه بإلماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته بإذن ربي والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك من ليس بي ضلالة ولكني رسول من رب العالمين ولكني رسول من رب العالمين لك الحمد والنعماء والفضل ربنا ربنا لك الحمد والنعماء والفضل ربنا ولا شيء أعلى منك حمدا وأمجدا ولا شيء أعلى منك حمدا وأمجدا lakalahamudu wa nọ àmà. kò sí kankan tí a rí fi fún ọ tayọ pé. wàlẹ́hàmúdù rọ́bìnà. a dá ọpẹ́ fún ọ ìrẹ ni ọba tí ọpẹ́ tọ́ sí. làkàlà àmúdù wa nà àmà òwàlà àmúdù ọ̀bànà. gbogbo ọpẹ́ gbà ìrẹ ló ní gbogbo ẹ̀yìn. E a fi fún ọ àfọ̀mọ́ ti ẹni. làkàlà amúdù wà ná a máa wà lè fọdílù wà rọ̀bànà. ọlọ́wọ́ ọba wa ìwọ ni ní gbogbo àfọ̀mọ́ àti dẹ̀ra tó o ṣe fún wa ìrẹ́ náà lónìí wàlá ò àlàmì kàhàmùdà. wà á mú jáde ò àlàmì kàhàmùdà. mujada. ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ẹ. wàlá ṣéhùn alámìkà amúdá wa amújada. ó tún yọ̀ǹda ká tún jókòó ti ọ̀rọ̀ rẹ báyìí. alhamdulillah. adúpẹ́ ẹni ọba kúkú fẹ́ fi ọ̀nà mà olóhùn ní islam olóhùn lọ́ọ́ máa fọgbá àyà rẹ̀ nù fẹ́sìn òun ni gbogbo ohun tó mẹ́sìn yóò máa bá láàmú ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá fẹ́ sọnù yẹjú alùsọdọrọ àwọn tó yẹ kọ́. lọ́yìnkọ́ náà hàrọ̀jà kanáwó yà sọ àdòbí sàmà. ọlọ́wọ́ àyà rẹ̀ ni tí ó fún pínpín Ka yà sọ àdòbí sàmà. yà tí ó wàá dàbí ìgbà tí ń gun sánmà lọ ọlọ́run àdúgbò fún ọ. kàlẹ́ hamudu wa nù amáwù wàlẹ̀ fọdílù rọ́bà náà. wàlá sẹ́yìn alámẹ́ka amúdá wà amújádá. wàlá sẹ́yìn alámẹ́ka amúdá wà amújádá. àwa àlékún ìkẹ́ àti ọlá. fún aṣíwájú ẹ̀dá ànábì wa ọlọrụ sallallahu alayhi wa sallam. ìkẹ́ ọlọ́run. ya صلى عليك ya يا عدناني يا مصطفى يا صفوة الرحمن ìkẹ́ ọlọ́run ọba ọlá ọlọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá. sallallahu alayhi wa sallam. ẹ̀yin asalatu wa a ṣe àdúrà fún àwọn tá a gba léyìí lọ́wọ́ wọn. a gbà yí lára wọn. tí wọ́n kọ́ wa wọ́n rè wá gbọ̀nà àlùbáríkà àwọn tó ti bá àlùkìyàmọ̀ ọlọ́run bá ní kẹwọn. àmín. gbogbo àwọn aláṣẹ kù tí wọ́n ṣe tí wọ́n tún ṣiṣẹ́ ọlọ́run lọ ọlọ́run bá ní máa kún wa. amiina. ọlọ́run arawọ́ sí ọ gbogbo tá a fi bẹ̀ ọ́ ìwọ lọ́rọ̀ yàn lọ́rọ̀ kíké tíra rẹ tí ó sì ṣe déédéé bó o ṣe yọ́nú sí ọlọ́run abẹ̀ ọ́ mọ́sálá ìrọ̀ wá lọ́rọ̀ ẹ̀. amiina. bọ́ọ̀ tún wá ṣe bẹ́ẹ̀ fún yàn o tún lè fi tọ́sọ́nà ọ̀nà ọ̀nà àlàáfíà ọlọ́run arawọ́ sí ọ gbogbo tá à ń ké fi ṣètọ́sọ́nà fún wa. àmín. alukuraanu tá a jókòó tì ọlọ́run abẹ́ọ́ fi wa jáde kó ònú òkun máa fi máa jáde kó ònú òkun lọ nù mọ́lẹ̀. àmín. ṣé láròjàre fún wa. ma má jẹ́ wa o. àmín. onírúbà kọ́rí ọ̀pọ̀ ọlọ́run má jẹ́ ọjà rújà lílé alórí. falkuranu tá à ń kà yí arawọ́ sí ọ ní fi gbé po wa ga láyé ní fi gbé po wa ga níjọ alikiyama ọba masala ìlà wa kú ò níbi ọ̀gbun náà gbogbo àṣìṣe ẹnìkọ̀ọ̀kan wọlé báni fi há dànù. tọ́ ibi a ti sinmi lánàá òun náà níbi ọlọ́run ti ń sọ̀rọ̀ títóbi ẹ̀. wàhùwà lẹ́bí yúrùsílù ríyá àbùsùrán báyìí yàda ìrà màtìhí. ọlọ́run lẹ́mi ọlọ́run àkì ọ̀nàdìbò ọlọ́run lẹ́mi ọlọ́run ní aládìí yúrùsílù ríyá àbùsùrán. atẹ́gùn èmi ọlọ́run ni mò ń rán bùṣọ́rọ́ bẹ́ẹ̀ náà ẹ̀rọ àmọ́tì tí ń jẹ́rò òdùnnú nígbà tí atẹ́gùn náà bá ń sọ̀kalẹ̀ àtà ìdá àkọlá sàhábà bátẹ́gùn bá ń bọ̀ yọ́ọ́ máa bọ̀ pẹ̀lú ìlóyún ẹ̀sùjò tóun náà wá wúwo fómi. سقناه لبلد ميت أقلت سحابا ثقالا أي أملت yóò máa lóyún àwọn ẹ̀sújò tọ́jẹ́ fìkọ́ọ́lá kèésẹ̀ ẹ̀sújò kan lásán tóun náà kún kẹ́kẹ́ fún omi ọlọ́run lómi náà sòkè náà wò lè gbogbo òlú tó ti dòkú ilẹ̀ tó ti da sálẹ̀ gbogbo lẹ́tẹ̀ ẹ̀rùn ti gbé lọ tẹ́lẹ̀ á fún lómi mu. fàánzálì náà bí lìmọ́ à. àwọn amáfẹ̀sújò sọmi kalẹ̀ sí i fàkàrà jìnnà bìí mi kò lè sàmárọ̀tì. àwa máa fomi tààrọ̀ sínú ilẹ̀ tó ti dilẹ̀ asálẹ̀ tó ti dilẹ̀ òkó tẹ́rùn ti gbé lọ àkàràjìnà bìí mi ń kó lè sàmọ́rọ́. a tún máa fi mú gbogbo òrìn èso jáde fún yín. kàdáàlì kànú kojú lè máa wò tà lálàkùn tàlákàrú. ọlọ́run níbẹ̀ bá ń ṣeyè méjì wípé sá lè gbókù àtúntò lè jí dìde ọlọ́run lè fi léwu náà dá ma. kàdáàlì kànú kojú lè máa wò tà. ẹ ti bèè tá a ṣe òun náà dá ma. ilẹ̀ tí wọ́n gan ti rí tí ẹ̀rùn ti gbé lọ tó ti dilẹ̀ pọ́nrán tá a sì rọ òjò kalẹ̀ láti sánmà tó sì tún di pé e, ó tún hu kókó ọlọ́run ní bá a ti ṣe lára eléyìí náà kọ́ máa fi yé yín pé bẹ́ẹ̀ bá kú agbẹ̀yìn nìkan. kàtàlíkà nukhriju lil mauta la'allakum tadhakkarun ọlọ́run ní wálébáládù tọ̀ yíbù. wálébáládù tọ̀ yíbù. bílẹ̀ bá ti jẹ́lẹ̀ tó da tẹ́lẹ̀. yàkúrò jọ̀nà bá tó bèèdè ní rábì. ọlọ́run ní bójú bá ti rọ̀ pa yàkúrò jọ̀nà bá tó bèèdè ní rábì. nígbà tí ètí ìdásálẹ̀ àwọn kókó rẹ̀ ó máa jáde pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. wàládì kọ̀bùsà. ọlọ́run ní ṣùgbọ́n lẹ̀ tí ọ̀dà láyàkúrújù ilà nàkìdá. tó ti di òkó lẹ. ọlọ́run ní láyàkúrújù. ilà nàkìdá. kókó ránran ọmọ jáde tí ò ní da kò ní sojú lọ́yìn bẹ́ẹ̀ báyìí ni wọ́n máa ṣe torí ti sá ọkàn dààmú ẹni tí ń bẹ́ẹ̀ ni. ọlọ́ni tí ó mú jáde náà ò ní da torí kó ti dẹ kàbúkà òun náà ti dòkó lẹ̀ ọlọ́ni kò sí tí ó mú jáde ju tí ọ̀dà lọ ọlọ́ni wálébàládù tọ̀ yìí bù ó fi wérú èyí tá à ń ṣe náà ni ẹ̀mí tó bá da tí ń gbọ́rọ̀ ọlọ́run nígbà tó kàn dáa tẹ́lẹ̀ yakuru junaba tó bí ìdílé rábì. ẹ sì máa ráwọn àpẹẹrẹ sẹ́ẹ̀rẹ́ àwọn àwáre ìrìnrere lára àrù wọn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. ọ̀làdí kọ̀bùsà. ṣùgbọ́n ẹ̀mí tó ti dógùn. láyàkúrú jòyè lánàá kìdá. ọlọ́ọ̀lẹ́mì tó ti dógùn. ìwà àsìtẹ̀rí ẹ máa ṣe fún un láyà korojò ilẹ̀ nàkìdá. ibi pálapàla náà ni ó jókòó ká. ibi ìrẹ́gbẹ̀ náà ni ó dùn ó sí torí pé ti di ilé òkó. kò ní mú un tọ́da jáde nàkìdá náà ni. gbogbo wàhálà oníwàásí ni ó ṣòfò torí kò rí ma máa gbin orúgbìn sí.

kàdálíkà nusarrifu la àyà. láti ní kàómi yashkuru. àwọn fi tá sọ yìí a fi ń ṣàlàyé àwọn àmì àwọ ọlọ́run ni. ní kàómi yashkuru. pàǹtí ọba dúpẹ́ o. laqad arsalna Nuhan ila qaumihi. ọlọ́run ní gbogbo ń táwọn wí yìí pátá nusọ̀rífù ayáàtì lìkàwọ́mí yashkun. a fi ń sọ nípa àwọn àmì àwọ̀ ọlọ́run ni kí wọ́n lè mọ̀dẹ́ra wa kí wọ́n lè dúpẹ́ kí wọ́n lè mọ̀ wípé wa là ń ṣe wọ́n lóore la fi ń fọ àwọn àmì wa hàn wọ́n pé kèé ṣèwọ́ lọ kó mi ọ́ sọ̀. So kó sì rọ̀pa ilẹ̀ tó ti dílé òkó sì tún máa mú nǹkan jáde. èsì wọ agbára lóde. ọlọ́run láwa ni o. lakọ́dẹ́ nù omi yìí. ọlọ́run ní dájúdájú nígbà ọlọ́run ṣàlàyé iṣẹ́ ẹ̀ tán ọ̀rìpọ̀ sọ agbára àwọn iṣẹ́ tó lọ. àbáwọn agbára tó ti ṣe lọ ọlọ́run wá fẹ́ máa sọ nípa àwọn tí wọ́n ti lólẹ̀ lọ. nínú àwọn àjọ. làkọ́dí arísálì náà. èyí tọ́lá òun fẹ́ wí nítorí àwọn kùrẹ́ṣì mákà ni tí wọ́n ń ta kọ̀rọ̀ ọlọ́run kí wọ́n lè mọ̀ pé àwọn kákọ́kọ́ nítòsí ṣẹlẹ̀ sáwọn ti ṣáájú wọn kò jìnnà sáà náà gbogbo ẹ̀mí tó le koko kó sítọ́ ọlọ́run ọlọ́run fẹ́ pàtàn àwọn tó le jù bẹ́ẹ̀ lọ fànàbì kọ́ sọ fún wa kí wọ́n lè mọ̀ pé èyí tó tí wọ́n ń ṣe ohun tó ní àbọ̀ ni àbọ̀ ti ké lórí àwọn kan ṣáájú wọn kí wọ́n lè tají òun lọ́lọ́run fi bẹ̀rẹ̀ látòrí ànábì Nuhu lakọ́dí àrísàlì náà nù. torí iṣẹ́ tá a fi rán sáwọn èèyàn tí wọ́n ń ṣe kèfèrí sá lọ́hùn òun lọ́lọ́hùn fẹ́ máa ṣàlàyé àbọ̀ tó ṣẹlẹ̀ sí wọn. pé èèyàn sì ń jójìíṣẹ́ lórílẹ̀ ayé lákọ̀ọ́kọ́. anábìnú wù aleyhi salatu wa salam. lójìíṣẹ́. oníranran tán wà kódà tó gbé wá pé nínú àrọmọdọ́mọ anabi idris nínú àwa ṣùgbọ́n ọ̀rọ̀ tó dó tó tó tó fẹsẹ̀ rinlẹ̀ ni pé bọ́wà ń bẹ̀ anabi ni idris nínú ìran yẹn ń sẹ́ anabi nuhu làkọ́kọ́ òjíṣẹ́ tá a fi nǹkan rán lẹ́yìn ànábì Adam torí Nuhu àrọmọdọ́mọ kẹsàn-án sí kẹwàá Ádámà ni àrọmọdọ́mọ ẹ̀kẹsàn-án sí kẹwàá ànábì Ádámà ni alayhi salatu wassalam torí bàbá Nuhu wọ́n ní ní Lamach òun jọ́ ma mutawasilah. mutawasilah Odi meji, méjì mutawasila òun jọ ma kanuhu kanuhu làwọn kan gbà pé òun ni idris tọ́ba wọlé bẹ́ẹ̀ pé òun ni idris ajẹ́pẹ́ idris idris ṣáájú anabi noah ṣùgbọ́n wọn àkọ́tàn wọn ni wàhámù ni kèé ṣe ntọ́jà kíkí kanu ni kanu ń jẹ́ wọ́n gbà wípé kìí ṣe idris torí kanu ọmọ yarudu ni tóun jẹ́ ọmọ muhalbilu bunu kainan tóun jẹ́ ọmọ kainan kainan jẹ́ ọmọ anushu anushu ló wá jẹ́ ọmọ shitu anabi shitu. Hmm. tóun jọ ọmọ ádámà. ó fẹ́ pé nínú àrọ́mọdọ́mọ anabi adama ẹlẹ́kẹ̀wàá òun ni anabi nùhù tọ́lọ́n fẹ́ sọ̀tàn rẹ̀ fún wa. kò sí bí wọ́n ṣe sọ̀tàn nùhù tá a ní ojú omi tá a ní mi. nítìtorí wípé a tún lè pe Nuhu ní abùlé bàṣàríyàtì sani a lè pe Nuhu tàbẹ́ sọ̀tàn yìí ní abara kejì torí gbogbo abara tá a dámọ̀ ń bí lẹ̀ tẹ́ dórí Nuhu lẹ́kùn mi ti gbé lọ àwa tá a tún ṣẹ́kù lónìí nínú Nuhu ni. ṣùgbọ́n títẹ̀ yẹn fi sọ̀hún di bàbá wa ni wípé òun náà nínú àrọ́mọdọ́mọ ádámà ni. ádámù alayhi salatu wa salam. bọ́tí ẹ̀ jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń bọ̀ ní ẹ̀kún omi ti parẹ́ ọdún tàdébì nùhù ní lórí níjọ́ ọlọ́run pàṣẹ kọ́ lọ kan ọkọ̀ ojú omi ó sì ń jẹ́ ọmọ ọgọ́rùn-ún mẹ́fà ọdún. ẹ̀mí tí ń gùn níjọ́ ọlọ́ni ọlọ́kan ọkọ̀ ojú omi ń gbò ti ṣe wá àṣìṣe tí wọ́n gbọ́ ànábì Nuhu jọ ọmọ ọgọ́rùn-ún mẹ́fà ọdún ó sì tún lo mi fi jó ya pé ó lo alifasana ti ńlá kàmsí. ó ẹgbẹ̀rún kan ọdún ó dún ó dín. na ama àkọọ́lẹ̀ sọ pé kómi túfánù gò tó dé sí ojú omi ó sì kàn tí ń wò ọgọ́fà ọdún náà ṣe. Hmm. fi ń jẹ́ bàbá àgbà <laughs> ọ̀nà mo anabi nuhu tọ́lọ́n fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún wa yìí. lakọ́dí arísálì náà nù hánì ìlà kọ́mi yìí. ìlà kọ́mi yìí sáwọn èèyàn. fàkọ́lá ya kọ́mi. iṣẹ́ kan náà làfihàn gbogbo wọn mọ́nájú kan náà àwọn ànábì ọlọ́run. gbogbo anabi ọlọrun bá bá bá lọ́tọ́ bá a máa wí ni pé a ní ibùdó lọ́ha ọlọ́run nìkan ni ẹ máa sìn. wàlàkọ́dé bá a sì náà fi kúnlẹ̀ ummati rọ̀ṣúlá. ọlọ́run ní gbogbo òjọ pátá la rún jíṣẹ́ sí kò síṣẹ́ méjì tá a fi ràn wá iṣẹ́ ẹ̀yọ náà ni pé a ní ibùdó ẹ ni ẹ wájítánì bú tọ̀gù. wájítánì bú tọ̀gù. gbogbo nǹkan bá yàtọ̀ sọ́lọ́hún ẹ jìnnà sí. níta fi ráwọn òjíṣẹ́ nu. bó wọn ṣẹ́kan náà ni. iṣẹ́ ìránṣẹ́ wọn yìí ìlàyé ti dojú ẹ̀ dé. Mm, gbogbo nǹkan yàtọ̀ sọ́lọ́hún ìlàyé ń sìn lónìí. Ànábì Nuhu yìí. Fọkànlá yóò kọ́ mi ibùdó lọ́ha. ọkọ̀ ojú omi ẹ̀. oníranran àtàn la gbọ́ lórí ẹ̀. oníranran ìtàn. ó lo àwọn kan ọ̀pọ̀ ẹ̀ nínú Israeliyati ló ti wá nítìtorí wípé ìsẹ̀mí tó ti jìnnà ni. nínú àwùjọ àwọn ọmọ Israẹli. òun lọ́pọ̀lọpọ̀ wọn lẹ́lòmíì náà ti ń bá kan tàn ti ń bá kan ọkọ̀ ojú omi bómi rán ẹlòmíì bá délé tán tí ọkàn ni ọmọ tí bá ń rin ó lè fapá kó yọ nínú etí létí rìn gbẹ̀gà nírìn létí ní ọ̀fà pákó yọ̀ níbi tiẹ́ tiẹ́ gírì pàdé hmm. àkọọ́lẹ̀ jó yá pé igi tẹ́ ìkàn sọ́jàràtù jọ́fàr ni. sọ́jàràtù jọ́fàr. igi yìí gbogbo àwọn olùwádìí wọ́n ń wá títí wọ́n à fẹ́ rí láyé lónìí igi tọ́jọ irú igi tọ́jọ rèé wọ́n ò fẹ́ rí mọ́ nígi tẹ́ kan ọkọ̀ ojú omi ẹ̀ níjọ́ náà ọlọ́run ni wọ́n máa kó oríṣiríṣi oríṣiríṣi èèyàn síbẹ̀ zaujẹ́ni ni wọ́n bá mú lakọ kó mú labo ìsìnẹ́yìn ni ewúrẹ́ òbúkọ àgùntàn àgbò ọkùnrin obìnrin ó mú gbogbo ẹ̀ ní akọ lábo ọmọ mẹ́rin òun lànàbì ní òhù bí. ẹyọ kan ń bẹ òun ti bá ẹ̀kún omi lọ ó ní kanianu وهي تجري في موج في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني ọmọ jọ́nà tọ́lọ́hún wíńbẹ̀ kánánù ni. irkab mana wàlá takùn máa bàbá ń pè é pé wàá bá ní wàá bá ní gun ọkọ̀ yìí. ẹni tí ọba ti sínú ọkọ̀ yìí ìparun ọba o. kọ́ lásán áwí. ọmọ ní tìyín lẹ wí bàbá. sàáwì ìlàjàbàlì ipò ipò àwọn bàbá ẹ̀yin tẹ́lẹ̀ mọ́ tẹ̀ ń sọ yìí tó jọ jọ wọn. sáwá lè dàbí lẹ wá lé omi òde gbé yín lọ tọ́lọ̀ bá ti fẹ́ núyàn yóò jẹ́ nǹkan tabo pé nù ìdarí ọlọ́run àti sọ̀rọ̀ lóòótọ́ nínú ọgbọ́n wàá kó lọ. nínú làkàrẹ̀ èèyàn tọ́wọ́ àlẹ́ tí omi ń gbé kiri òkè tí omi ò rí ṣe ní nǹkan kan tó dúró sí gidi onísàáwí ìlà jábàlì. sàáwí ìlà jábàlì yasimu ni mina lè máa yìí. orí òkè ilé mi lọ. yasimu ni mina lè máa yìí. yasimu ni mina lè máa yìí. òní ọ̀la mi kò níbi omi tẹ̀yìn wà nù ẹ̀. kọ́lá láàsìmọ̀ lìyá ọmọ mi ni amúrí láàyè lámàrọ́hìn. ìtòlè gbàyàn ló ní òsì àti ọlọ́run lomi tó ń wò yìí. lámàrọ́hìn. kèé sòjò kan ti ń rọ̀ lásán tẹ́ ẹ̀ máa gbé amúrù láàyè lè yí. lámàrọ́hìn. afẹ́ntọ́lọ́ ń bá kẹ́. wàhálà bẹ́ẹ̀ náà wò má lè máa ó jù. wọ́n ti ń bára wọn fọ̀rọ̀ ọmọ ń bẹ lókè bàbá bẹ́ẹ̀ nù wọn sàn yọjú máa bọ̀ púpọ̀ yà á lábẹ́ iná wọn má lè má òjòjú. ẹkún mi akọ́ mi ọ́ di wọn bàbá ọ̀rọ̀ ọmọ mọ́sọ̀kún yàrá rẹ̀. bàkánà mi náà lè mọ gòkè. bómi ṣe gbé kánìánù lọ́ntì ẹnu. ní òfin sínú àwọn tó sẹ́kù mọ́ ilé òfin jẹ́ pé gbogbo ẹni tó kù nínú ọmọ ẹ̀ mẹ́ta tó kù nù. Allahu Akbar. torí kánìánù ti bá omi lọ ó ti bómi lọ kò débẹ̀ mọ́ sáàmù àmù àti yáfúfù sáàmù òun làgbà níjọ́ tí omi túfánù ṣẹlẹ̀ ọ̀njẹ́ ọmọ ọdún méjìdínlọ́gọ́rùn ní sáàmù hmm. ah. ní sáàmù níjọ́ omi túfánù ṣẹlẹ̀ ọmọ ọdún méjìdínlọ́gọ́rùn ni. ninety eight years. Hmm. ó sì tún lo ọgọ́rùn-ún márùn ọdún lẹ́yìn omi túfánù. Ah ní sáàmù. òun náà bímọ márùn. nínú tiẹ̀ òun ní ìran òun ní ìran àwọn lárúbáwá ló ti jáde àti àwọn aramiyun òun ni wọ́n ti jáde yáfúfù òun ló kéré jù òun lọ ọmọ ànábì Nuhu tó kéré jù tó kéré bí káyìn. àwọn Europe àwọn nìran tó tara tiẹ̀ tó jáde òun náà bí ọmọ méje. àwọn French inú ẹ̀ náà inú rẹ̀ ní wà and yunaniyun union inú rẹ̀ ló ti wá àwọn akrad akrad wọ́n bẹ ní turkey akrad bẹ ní iraq gbogbo àwọn àwọn ọ̀ràn yẹn àwọn kurd nínú rẹ̀ ló ti wá àwọn slovakiyin slovakiyin inú rẹ̀ ní italiyin àwọn italy nínú rẹ̀ ló ti wá. Italian almaliyun àwọn alma alma àwọn alma àwọn almaniyun àwọn alman bí àwọn germany nínú rẹ̀ o ni wọ́n ti wá háàmù tiẹ̀ tọ́jú ọmọ ẹlẹ́kẹta àkọ́kọ́ àti tó kàn. sáàmù àti àfúrúsì. òun lè gbogbo àwọn áfíríkà ń bì ọ̀dọ̀ ẹ̀ láti jáde. ọ̀rọ̀ kan bẹ lórí ẹ̀ tí wọ́n máa ń sọ bọ́jẹ̀ ní ìsirẹ̀lì yàtì náà ni òun ló bí ìran áfíríkà látòkè délẹ̀ bí ọ̀tí bí ọ̀jọ́rọ̀ tí tàn láṣì ọ̀rọ̀ onúwù ọ̀jọ́rọ̀ tó ní ẹ̀rí lọ títí ṣùgbọ́n wọ́n máa fi fi kùdìẹ̀kudìẹ̀ àwọn áfíríkà wọ́n máa ń fi fi tì wọn lóun lọ ọmọ tí ó yọjú wo bàbá ẹ̀ nígbà bàbá wà hóhò ọ̀rọ̀ wọn lọ torí pé ànábì àwọn kankan bẹ fún wa tọ́jẹ́ pé a lè fi ròyìn wọn wọn máa ń paramọ́ ní

àwọn kankan bẹ tí ò sí fún wa àwọn èyí dàbí tí a tá a máa ń yíkun kiri agboolé wọn máa para mọ́ ẹlẹ́kejì àwọn ànábì ọlọ́run wọ́n máa ń jẹ́ni pàtàkì ọmọ àtàrà ọmọdọ́mọ ọlọ́wọ́ gbó tán wọn máa ọmọ ṣàdúrà ẹni àwọn náà wípé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí ò mọ́ràn tí ò mú lọ yóò ṣe torí pa ajá áfíríkà ṣùgbọ́n àwọn tá a lè fi ti dànù pọ̀ ọ̀rọ̀ tí ò tí ò tí ò fìdí jókòó ni. nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni gbogbo ẹni tó kù láyé ni a ti kù láyé. bó tiẹ̀ jẹ́ pé alukur'an ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Israiliyat nìyẹn èyí tí alukur'an jó yé wa. ó ń fi yá pé kèése kikida àwọn ọmọ núhùn nìkan làrá ọmọdọ́mọ tó kù nínú àwọn èèyàn míì tí wọ́n tún bá omi àwọn náà bí sáwọn òbí máa ní. àmọ́ sọ nìkan ló àmọ́ sọ kí ọmọ ẹ̀ nìkan ló kó alukuraanu sì jó ya oníwájà alina dùrí yàtàwó umulibaki. Hmm. àwọn míì sọmọ pé ó gbé wá báwọn pé àrọmọdọ́mẹ òun làwọn tó ṣẹ́kù àyà mi gbé wá tó jẹ́ ó yẹ apẹ́lò mi ìtúkù nú ọkọ̀ eléyìí ní sìn sura thirty seven àyà seventy seven láti rí eléyìí omi ìtúgbé wá inú suratul Isra'il kọ́ seventeen. ọlọ́run ní tá a mẹ́ni hamalina. máa nọ máa nọ ìnáwó gbogbo ẹ̀yin tẹ́ ẹ kù àrọ́mọdọ́mọ ma tá a kó sínú ọkọ̀ níwù tá a máa nọ. tá a mẹ́ni máa nọ. ṣàkóró. inú wù ṣàkóró ni. nígbà ọlọ́run tún wí ń nuhu ọlọ́run láà nuhu ibisa aláàmì mìíná tó túmọ̀ sí pé òun nìkan kọ́sọ̀ kì í sì nìkan ẹ máa inú ọkọ̀ omi pẹ̀lú àlàáfíà látọ̀dọ̀ àwọ ọlọ́run wa báraka tí ní alẹ́ yìí kà kọ́ fún ọ wàhálà máa kóòtù jálùbáríkà kó máa jálùbáríkà fún gbogbo uma mímọ́ màákà gbogbo uma uma tẹranko uma tèèyàn tó mú ní méjì méjì tí wọ́n wà pẹ̀lú ẹ̀. wàá ó máa mú. kálùbáríkà ó máa gun ṣe wọn ó fẹ́ pé káwọn náà máa bí sí i kó ọmọ rẹ̀ sí. wà ó máa mú sánú máa tí òun sún máa máa sùn mí nà àdàbọ̀ nàlẹ́. àtàwọn àjọ míì tí wọ́n tún dé lẹ́yìn ẹ tó jẹ́ pé wọ́n ọlọ́run á dẹ̀ wọ́n lára tó jẹ́ pé ní kankan á jẹ́ kó wọ́n tọ́wò àdàbọ̀ nàlẹ́ yìí ẹlẹ́tì lérò eléyìí fi yé wa pé kése kìkì dáa àwọn ọmọ nóhù nìkan ni wọ́n sẹ́ńtọ́sẹ́kù lẹ̀ àwọn tí wọ́n sì tún bá wàánú ọkọ̀ àwọn náà bíyàn ìdínú ẹ má kó gbogbo ẹ̀ síbẹ̀ nìkan bí àmù bá tiẹ̀ ṣe bá bẹ́ẹ̀ ẹ wẹ́n ṣe á pé bẹ́ẹ̀ lẹ́ka Áfíríkà sí àwọn èèyàn mi kú táwọn náà bí. bẹ́ẹ̀ bá ma sáàmù àti yáfúsù ah, ah, ah, àwọn míì náà tó sọ kalẹ̀. sáàmù mẹ́mbẹ́ òun kò àmọ́ yẹn o. ètí jẹ́. yáfúsù mẹ́mbẹ́ òun kò àmọ́. ọlọ́run ní làkọ́dé àrísálí náà nú àní ilá káwọ́mì yìí. àwọn ọlọ́run la nú sáwọn èèyàn ẹ̀ ọlọ́run máa padà bẹ̀ lọ́la. kọ́ọ̀lá kọ́ mi ànábì mi àwọn mi ò ní tí wọ́n wá àkọọ́lẹ̀ sọ pé etí àwọn pé ni wọ́n sọ láti pẹ̀lẹ̀ nínú àkọọ́lẹ̀ wọ́n ní nítorí tí bàbá wò wípé yóò dẹni tí yóò kan tí ń jà àwọn èèyàn tí ó wọn lè sọ àwọn míì nínú ní jẹ́ pé Abdul Gafari gan ni nípìnlẹ̀ wọ́n ní ṣùgbọ́n nítorí wáàsí tí ń ṣe ṣeéṣe tí wọ́n gbọ́ tí sà ń sunkún pé ọba ti dé ta àwọn kan tó wá sí pé ọrọkùnrin sọ ọ̀dọ̀ yín wá sí lánàá ọkùnrin tí ló fi lè di láti ọlọ́run lára ànábì núwà ilé akáwọ́mì yìí sáwọn èèyàn ẹ̀. Kọ̀kọ́lá omi ibùdó gbọ́. Arata nabi fi ṣe yan ranu. Sallallahu alayhi wa sallam. Yorùbá nabi dada. ó fún mi láwọn ọlọ́run tó Wọ́n fi ṣe àpọ́nlé mi. Ọlọ́kọ̀ọ́kọ́ nù tó nù ẹ̀ ni ó ní gbogbo ànábì ọlọ́run pátá ni a máa ń rán sáwọn èèyàn wọn wọ́n bò istu anna ìlànà sí káfàtà ṣùgbọ́n mi kì í èèyàn mi nìkan náà rémi sí gbogbo ẹ̀dá pátá òun ni wọ́n rán mi sí bẹ́ẹ̀ sì làwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú ẹnu èèyàn wọn sọ ẹnu ọlọ́run wípé arísárì náà nu àìlá káwọn mi àwọn èèyàn ẹnìkan lára sí. ọkọọla ya ká òun òun náà sì kò síṣẹ́ aràn sí ó mo pe ẹ̀yin èèyàn mi gbogbo nìdá tọ́ba ti jẹ́ mudolf ó ní bíi ọ̀nà méjì mẹ́ta tá a lè o le wa ní yá ká omi o si le wa ní yá ká omi gbèlè kẹsùrọ̀ o si le wa ní yá omi. ṣùgbọ́n tó le lè jẹ́ abu la fẹ́ ṣe ìdọ́fẹ̀ sí yahoo mutakalim ọ̀nà mẹ́wàá lòun ọgbà abati abata ya abi ya aba ya abu ya abi o le wa níbi ọ̀nà mẹ́wàá. ó ní yá mo pẹ̀yìn èèyàn mi. ẹ ẹ máa sin lọ́hún. iṣẹ́ tá a fi rán wọn nù. nítorí báwo kú dá wa sáyé torí nǹkan méjì dùn torí ilé àwọn ọlọ́run máa ń polongo. ibùdó lọ ẹ máa sin ọlọ́run. mi ní ìlà ìrùhó. ní ọlọ́run ma lakum min ilahin ghayruhu. kọ̀sọ́ba míì tọ́tọ́ láti fi ìjọsìn fún lẹ́yìn ọba yìí. inni akhafu alaykum adhaba yawmin adhim. ẹ̀rù ọjọ́ tíyà tó tóbi ó dé ah. ẹ̀ bàbá kún ti sun kiri náà nù ó sì ń bà mí ah. àwọn tí ń wò pé ìyá ń ti rí yà kódà ọlọ́run ní kọ́lá ní màláwù. kọ́lá ní màláwù mi ń kọ́ mi yìí. àwọn tí wọ́n máa ń pè ní màláwù òun ni àṣìráfù káwọ̀ àwọn abí ẹ̀pẹ́mọ́là náà ni bàbá wa wa ní kò dé ìjọ òkun ọ̀hún ni màláwù àwọn tí wọ́n pé ńgbà ń bá dé lágbà pé èèyàn ti dé alìbẹ̀rẹ̀ báyìí ṣé bàbá wa kíní ti dé wọ́n èdè àbájá ti bẹ̀rẹ̀ àmàláwù ẹ jẹ́ wọn ó dé o. wọ́n gbọ́n bá dé pé àdókò ti tó bẹ̀rẹ̀ báyìí abalaga ti dé àbábalógún ti wà ń joko àwọn lè fi títóbi darí òdodo lọ síbi irọ́ eh. ebi náà làwọn ebi ẹ bá ti rí màláwọ náà Al-Qur'an wo efọ̀rọ̀ tó dá ti sàn. a kàn pọ̀ ẹ wo. bẹ́ẹ̀ni. ó ní èèyàn gbọ́dọ̀ fi sọ̀rọ̀ oyè tí ó jẹ kọ́ ọmọ fi rìn sí lọ́ni lórí àwọn màláwù máa ń màlá nǹkan máa wọn. ọlọ́run ní kọ́ọ̀lá ni màláwù ní kọ́ọ̀mì yìí. ni màláwù ní kọ́ọ̀mì yìí. àwọn kò dé èjò òkun ní àwọn èèyàn ẹ̀ wọ́n bá tún sọ̀rọ̀ pé. iná lánàá rọ̀ kàfé dọ̀là lè mọ bí. àdọ́nà àdọ́nà aka yìí láfi dọ̀là àlèmọ́bí wọ́n nú wojú ọ̀nà ti sọnù tàbí wàá sí olè wúlò mọ́ gbogbo àti retí tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n fi ẹ̀ lọ ni ẹ tún bù wọ́n ní iná lánàá fi lè bí. kọ́lá ká o. kọ́lá bẹ́ẹ̀yàn bá ti sọ ni wọ́n gun lẹ́sí ẹ̀. kọ́lá ya kọ́ mi. ọlọ́run náà nábì inú sọ pé ya kọ́ mọ pẹ̀yìn èèyàn mi. lẹ́sàbí dọ̀là làtún. àgọ̀ ànú kankan ò sínú ọ̀ràn tèmi. lẹ́yìn sàbí dọ́là làtún. ń wọ sọnù ìtọ́ba mi fi ń yé mi tó fi rán mi ni mò ń sọ. walakinni rasulun min rabbil alamin. walakinni rasulun min rabbil alamin. òjíṣẹ́ àtọ̀dọ̀ bá mi ni mo jẹ́ sí. òjíṣẹ́ ni mi o. anábìnú wo tí ì dákẹ́ ọlọ́run ó sọ àjò ọ̀la lọ. ní tó bá tún fi kún fún wa a máa gbọ́ ọlọ́run masala yìí jẹ́ kó ṣe aláǹfààní. àmín alhamdulilayi rabbil alamin. wàyà fáwọn ní bímọ ìdọ̀tí ìwà kọ́ọ̀lì. ọlọ́dà kan yóò wúlò fún wa. wàyà fáwọn kò là mọ́sítámì wí. wákàtí báwù wà náà ti wà wàyà fáwọn kò là mọ́sítámì wí.